Part D. No reply necessary. B. B. B. B. B. B. B. B. B. B. B. gbò gbó gbó gbọ́ gbọ́ gbọ́n gbọ́n gbọ́n gbọ́n ìgbì ìgbì egbe, egbe, ẹgbẹ́ ẹgbẹ́ ìgbín ìgbín àgbà àgbà. ugbo, ugbo, ogbo ogbo agba, agba, ugbu ugbu agba. ọgbọ́n. End of B and GB contrast drill.